في أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبد الله ورسوله صلوات ربي وسلامه عليه أما بعد adúgbò fọlùwọ́ bá wa atọrọ àlékún òkè ọlọ́run àti àánú rẹ̀ kọ́mọbọ́gà wa anabi wa muhammad sallallahu alayhi wa sallam kọ́kárí gbogbo àwọn ará ilé anabi àtàwọn sọ̀hábẹ́ anabi wa muhammad náà sallallahu alayhi wa sallam àti ọgbẹ́ntì máa ń tẹ̀lé sunna anabi náà tí ó fi dijọ́ gbẹ̀ǹde alkiyama ìwàmọ́sà ka ẹnì kọ̀ọ̀kan wa náà nínú àwọn olóríire ẹ̀dá báyìí àmín. tafsiru al-Qur'an al-Karim ìtumọ̀ ọ̀rọ̀ ọlọ́run pẹ̀lú yọ̀ǹda ọlọ́run ọba náà a tẹ̀síwájú níbi tí ọlọ́run ti ní kí adánudó níjẹta òun ni àyà ọgọ́rùn-ún kan àti mẹ́ta ó lé ní àádọ́rin èyí tá à ń pè ní one hundred and seventy three. ìbẹ̀rẹ̀ lọ́wọ́ ọba subhanahu wa ta'ala ló ti ń bẹ́mi àti ẹnìkọ̀ọ̀kan wa náà sọ̀rọ̀ báyìí pé إنما حرم عليكم الميتة والدم ولحم الخنزير وما أهل به لغير الله فمن اضطر غير باغ ولا عاد فلا إثم عليه إن الله غفور رحيم ẹ̀rí àyà tí a fẹ́ mẹ́nu lé yìí ó bí ìsàlàyé ìfọ́síwẹ́wẹ́ àyà one hundred and seventy two bàbá ní gbàgbé. ibẹ̀ tá a bá ní gbàgbé ibi àyà one hundred and seventy two yìí lọ́lọ́wọ́ ọba tí ń kì wá ń lọ pé yá ayyuhallazina amanu ẹ̀yin olùgbàgbọ́ òdodo kulu min tayyibati ma razaqnakum. ntẹ́ máa jẹ ẹjọ́ jẹ ńtọ́ máa o ntẹ́ máa jẹ ẹjọ́ jẹ halali o ẹjọ́ jẹ ńta ṣe ní ẹ̀tọ́ fún yín ẹ má jẹ haramu. lára ọ̀nà tí èèyàn wá lè gbà jẹ haramu kọ́mọba ní ẹ̀ tí ó sì gbà á pé haramu débẹ̀ òun náà. òun láàyà yìí wá ń sọ fún wa pé kọ́dà ń bi ẹran ẹran téèyàn ó jẹ ẹran wo ló lè jẹ. irú protéènì wo ló lè jẹ irú èèwo ni èèwọ̀ tó fi pé haramu ni mùsùlùmí ò débẹ̀. ẹ dákun mùsùlùmí nínú ibi ó òun láyà tá a fẹ́ mẹ́nu lé pàtàkì jùlọ lórílẹ̀‐èdè wa nàìjíríà yìí kódà ọ̀fọ̀wọ́ kànyàn lẹ́mìí bá a ti pọ̀ tó nàìjíríà yìí mùsùlùmí nàìjíríà a mà ti kọjá one hundred million. bẹ́ẹ̀ yẹn bá kó gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn ìlú kọ́dà ilẹ̀ lárúbáwá àwọn tí wọ́n já sáájú wa nú ẹ̀sìn ẹ̀bẹ̀ kólu márùn-ún pọ̀ ẹ̀ tó rí mùsùlùmí tí ń bẹ nàìjíríà yìí nìkan àmọ́rọ̀ wa dàbí ọjọ́ bígbà tí ọ̀pọ̀lọpọ̀ alákàkún yá kàkún jẹ very unfortunate Very, very unfortunate. Kọ́dà àwọn tí wọn ọ̀pọ̀ ló ń kà ní Mùsùlùmí. Bọ́lá wọn bá bí àwọn ní nǹkan míì ló kù, tẹ́rí nínú tá a fẹ́ mẹ́nu léyìí, àwọn mọ̀ ò. Kọ́dà ń lo èbó. Pàṣẹ́ntéèjì Mùsùlùmí mélòó ní ń bẹ l'Amẹ́ríkà? Mùsùlùmí mélòó ní ń ní UK? kọ́dà ń tòsí wa ń bì yìí ní South Africa gbogbo mùsùlùmí South Africa ò tó five percent five percent. àmọ́ gbogbo ohun tí àwọn òmójútó tá a kà kún yìí òǹkàlùkù ń jẹ tọ́kì òǹkàlùkù ń jẹ chicken kò béèrè èwo ni chicken halali èwo ni tọ́kì haramu ọ̀sẹ́ni tí ń wádìí nàìjíríà o wọ́n ń sí rẹ́sọ́ráǹtì sí iwájú ilé ẹnìkọ̀ọ̀kan sílùú ẹnìkọ̀ọ̀kan àwọn ẹran tí wọ́n ń tà fún wa ń bẹ́ẹ̀ wọ́n du wọ́n lù ú pa ni wọ́n ṣe bísímìláì wọ́n tó pa ni wọn ò ṣe ni àmàwádìí mọ́ nàìjíríà bẹ́ẹ̀ ń bẹ́ẹ̀ nù sẹ̀rí ọlọ́run òun ni àyà tòmíì ẹ̀dàkùn ẹ̀já mójútó ẹ̀sìn wa òun ni mo ní tó wá bá yẹn nu jẹ́ ni pé àwọn tí wọ́n wá tó nǹkan ní mùsùlùmí mo dákọ̀ US fún yín mo dákọ̀ UK torí pé àwọn role models yín náà kú nù àwọn ń ṣe nǹkan báyìí lamẹ́ríkà èé ṣe ń tí mùsùlùmí amẹ́ríkà ń ṣe tí ò wù ọ mùsùlùmí nàìjíríà àfìgbà wọn bá ṣe ń tọ́lọ̀ wọn ọ̀fẹ́ ní wù èyí ò lẹ́ sí wọn ọlọ́mọsá yàwá ya ṣètọ́n lamẹ́ríkà lónìí ní UK lónìí ní South Africa lónìí gbogbo wọn ni wọ́n ní tí wọ́n ń pè ní halal industry halal industry wọ́n ní tí wọ́n ń pè ní halal certification ẹ̀yin náà máa wo ẹwúrú àwọn tí wọ́n ń kó wá láti ìlú èbó ńgbà míì kọ́dà bí wọ́n bá kó bisikíìtì wá láti ìlú èbó èyí tó bá jẹ́ halal ń bẹ wọ́n kọ́ sí pé kí halal product hmm, àwọn tí wọ́n ń kó fún sẹ́lòmí láwọn tí ẹ̀yìn ẹ̀wọ́ jíjẹ ń gbogbo ẹ̀ ọlọ́mọdé ajẹ́ yìí tí yóò kó bá wa lọ́dọ̀ ọlọ́run o nílùú èbó sẹ́ bí wọ́n bá ṣe gbogbo ohun tí èèyàn lè fi bọ ẹnu wọ́n gbé lọ́dọ̀ àwọn tí ń satisfy rẹ̀ pé tọ́ra àwọn mùsùlùmí náà jẹ́ mbẹ́ a sì fẹ́ fún wọn ní ntọ́lọ́wọ́n ọgbà wọn láàyè wọn jẹ torí náà níta dàpọ̀ níta iṣẹ́ bíi síkìtì yìí o irú ẹran tí a fi ṣe hamburger wà ní o irú ẹran tí ń bẹ nù pizza wà ní o wọ́n ṣe bẹ́ẹ̀ ló ìbò pizza halal wọ́n kọ sí pé halal lélẹ́yìí hamburger halal yóò ní certification kí ni halal lájẹ̀wá pé màálù halali èyí ń tiẹ̀ ti kọ́mọ̀ lápá díẹ̀ halali gbogbo wọn certify. kódà practically I think it was two, yes, 2012. 2012. Mo wà ní Johannesburg ní South Africa. Àwa ṣetán a fẹ́ jẹun gbogbo àwa tá a jẹ́ mùsùlùmí ní kọ́nfẹ́rẹ́ǹsì náà ń jọ náà ìrùpa tó márùn bàbá sì tó márùn àlejò márùn lọ majority àwọn tó wá from all over the world wọn èyí ṣe mùsùlùmí. àmọ́lu tó lófin tí wọ́n fi ń lò ó wàláhì làwọn mi tí mo fẹ́ wí fún yìí kọ́dà mo snap rẹ̀ lórí fóònù mi tí ń lò ń gbà náà àwọn tí ó súnmọ́ mi mo fi hàn wọ́n gbà mo ní ẹ wo bí nàìjíríà ẹ wo bí àwọ̀ tá a máa ń tí ọlọ́run fẹ́ tọ́lọ́run ọ̀fẹ́ tá kíá South Africa mò ń repeat ẹ̀ mùsùlùmí bí ojú kí ni lọ five percent. àwa dé rẹ́sítọ́rántì tá a fẹ́ jẹun nígbà tí ń tajú kan gbogbo tébù tó wà ní rẹ́sítọ́rántì tó ń kálukú ń jòkó mo bá rí lébẹ̀ lórí ọ̀kan wọ́n wá kọ síbẹ̀ pé halal table wàláhìláàbí dá ti rí àwa dáma pé àwa kan bẹ identity wọ ọdẹ ẹgbẹ fi pamọ́ alhamdulilah àwọn tí sọkò tó wọn fò yí àwọn eléyìí àwọn orúngbẹ yìí mùsùlùmí la eléyìí gbọ́dọ̀ jẹ àwọn ni wọn invite wa pé please that is the halal check sẹ́mọ̀ pé àwọn ti bọ́ tí wọ́n kú kọ́dà lọ́dọ̀ ọlọ́run ìwọ́n tó bá wá lọ jòkó ń di haram table ntọ́ bá wá wí fọ́lọ́run ò wí halal table wọn ò ní sáàbọ̀ ọtí ń bẹ́ẹ̀ ọtí ń bẹ rẹsọrantì wọn dà ń wí gbogbo ẹ lọ́wọ́ àbẹ àmọ́ kódà out of respect gbogbo àwa tá a wà ń bẹ̀rẹ̀ àtó márùn nínú èèyàn bíi sixty àbí jù bẹ́ẹ̀ lọ síbẹ̀ náà wọ́n ti create gini halal table wọ́n lébẹ̀lẹ̀ ẹ̀ lórí table tí ń yí o wọn ò bí ẹnìkan dá wọn gbọ́dọ̀ gbẹ́lẹ́dẹ̀ débẹ̀ o wọn ò gbọ́dọ̀ gbẹ́ran ajá débẹ̀ o wọn ò gbọ́dọ̀ gbọ́tí síbẹ̀ o àwọn náà jẹun ẹ̀mí wa balẹ̀ nígbà tá a wà ń lu wa ni. that is a country láfíríkà wa yìí náà torí ẹlòmíràn ọmọ gbé a ah, láfíríkà yìí tó wá ṣeéṣe kí ni ò ṣeéṣe. àbá máa ń ṣe wá. another country ní continent Africa yìí náà mo rántí ní sùn mùsùlùmí ibẹ̀ náà tó àwọn tí èsì mùsùlùmí Kenya ni wọ́n ń pè ní náà South Africa ní south Kenya wà ní East Africa ń lọ ìrántí ìlú tí ń lọ mọ́ but plane ìlú wọn mọ wọ̀ Kenya airway ni mo wọ̀ èmi sì jẹ́ bí kéwú táwọn àlùfáà kọ́ wa wọn là nẹ́bi ní dáhàmẹ́ yàrá ibùkà ìlà gbogbo bí èmi bá ti wọ pléènì tí ọ̀dán pé chicken halali ni wọ́n ń gbé sórí oúnjẹ yìí èmi ẹ jẹ́ o ebi ebi wákàtí mélòó <laughs> à ń gbàwẹ̀ wọ pléènì tí nǹkan kò ṣe wá káwa gbé wákàtí márùn mẹ́fà kọ́dà bá wọ méje mẹ́jọ a sì lẹ́tọ̀ọ́ ká pé ẹ fún wa ní nǹkan míì tí ó dá wa lójú pé kèké haramu o lè má dùn tó yùn wọn náà sacrifice ni èébí ńgbà tó ti wá rí chicken tó pọ́n yóò lọ́wọ́ àgbàgbé gbogbo kọ́là láwò kọ́là rọ̀ṣúlù tó ní a tẹ̀ ní kò ṣe bó ṣe kéèkì wọn fara mọ́ ọ wà wí fọlọ́n pé torí tiẹ̀ mo fi jẹ kéèkì mo fi chicken lẹ̀ o dákun má sá pèsè chicken tó dáa jù báyìí lọ wà láàyè ó ṣe fọ́ láyé. táwọn ẹni ọlọ́run máa fi bọ́lọ́run ṣòwò ni mo ju haramu rẹ lé ọlọ́run wà á rọ́pò rẹ̀ fún mi lọ́nà halal wà láàyè ó ṣe. mo wà ń bọ́ọ̀dù eh, Kenya Airways kò dá mi lójú torí mo mọ̀ pé àwọn mùsùlùmí bẹ́ẹ̀ lóòótọ́ àmọ́ ọwọ́ wọn ò dókè àwọn kèbèrè ní rúùlù wọn wọn èyí fún wọn lẹ́tọ̀ọ́ wọn tó bẹ́ẹ̀ àìníwòdà àtúmọ̀ lọ́rẹ̀ẹ́ nínú wọn tọ́pọ̀ tó kò fún mi lọ́kàn balẹ̀ so nígbà wọn ń sáàbù oúnjẹ mo pe nínú àwọn hóòsì wa ẹ̀yìn àwọn tí ń ṣiṣẹ́ pẹ̀lú ní crew cabin crew wọn mo ní look I will prefer vegetable. èmi náà jẹ ráìsì ráìsì ṣe haramu <laughs> àmọ́ ẹ gbọdọ fi chicken sórí and ẹ̀tọ́ rẹ ni ọ̀pọ̀lọpọ̀ mẹtọ ọmọ ayé owó tó san tó wọ plane wọn ò lẹ́tọ̀ọ́ àti fi ń tọ ọfẹ jẹ bọ wàláì wọn ò rẹ ń bò mí ní kó tó bọ́ọ̀d ẹ bá wa kọrọ oúnjẹ tẹ fẹ́ jẹ ó sì kọ́ fún ọdún mi ọ̀fẹ́ haramu mo ní èmi ò prefer vegetable. lórí oúnjẹ tí ẹ bá fẹ́ mi wọ́n sì ní ó jẹ létà wọ́n padà wá bá mi lórí síìtì nípa àwọn sọ́rí ká ní mo ti ìnfọ́ọ̀mù àwọn tẹ́lẹ̀ ká tó bọ́ọ̀dù ni àwọn ti make profession for but unfortunately gbogbo ní táwọn ní bí ẹran màálù ẹran àgùntàn eh, eh, chicken <laughs> ní táwọn nínú <laughs> so ọ̀kan ní bá mi sọ̀rọ̀ èkejì dákẹ́ àwọn méjì ni wọ́n dó èkejì kan dákẹ́ nígbà tí kejì tó wá lọ òun á padà wá bá mi ọwá ní sọ́rọ̀ ìsà are you a vegetarian ṣé àwọn máa jẹran ṣe yín mo ná àwọn alhamdulilayi èmi máa jẹran lé àwọn ìyàwó mi máa ṣẹran fún mi tẹ́mi máa jẹ àmì ẹran tó bá dá lójú lèmi máa jẹ ni mo sá sọ fún bí àwàdà mú náà nù mo lè mi ṣe vegetarian wọ́n ní bọ̀dù wáyé tí mo ní ìfẹ́ jẹ ẹran a ah, mo ní personal reason kéde gbogbo nǹkan náà là á máa já là á máa ń ìsìláàmù eh, yìí pé á bá yàn já ó behave in a mature way táwọn náà respect rẹ mo ní personal reason nínú àpọ̀jùlẹ̀ kì í bọ̀ lẹ́nu ti pa ǹjẹ́ ǹjẹ́ ọwá lòun sọrí ọwá sí kíni táàgì tó yàn pọ̀ wọ́n kọ̀ọ̀kọ̀ wọn sí ìgbáyà ọwọ́ àṣìmórí ńbẹ̀ pé abdulrahman mo rántí ó kọ yẹn dìsí abdulrahman olùfẹ́ kò ń mọ̀ ní pé àmì muslim like èyí ń kọ́ ní iṣu ntí mo fẹ́ kọ́ ọmọ nàìjíríà note tí n fi ń sọ̀tàn yìí ni pé wàláhì làbí ọmọ kẹ́ńyà yìí wá ń sọ fún mi pé mùsùlùmí lèmi náà and I know your fear báwọn yòókù mi ọba ọ̀ndàstáǹdì yín èmi ọ̀ndàstáǹdì tẹ̀ ń sá fún ẹ̀fẹ́ jẹ haramu ẹ̀fẹ́ jẹ chicken tí wọ́n lọ́ lọ́rùn àtẹ̀yí tí masíìnì jọ̀hún ẹ̀ gbogbo ẹ̀ lẹ́yìn jẹ lónìí ọlọ́run sì ní ọmọ jẹ́ wà láàyè ńlá fẹ́ kéye o owó rojọ́ lọ́dọ̀ ọlọ́run o carelessness wà yóò dáa mùsùlùmí ọ̀ parí síbi mo kírun mo gbààwẹ̀ gbogbo òfin ọlọ́run ló gbọ́dọ̀ lò bágbára rẹ̀ bá ti mọ́ nítorí wàá sọ fún mi tó jọ mí lójú jù ó ní I want to assure you sir pípé on board of any aircraft tó bá jẹ́ ti Kenya Airways Airways òun assure mi pé everything tí wọ́n bá sáàbù ń bẹ́ẹ̀ must be halal ah lóòótọ́ ó lóun assure mi bẹ́ẹ̀ àwọn ti mọ̀ pé àwọn ní muslim customers tí ó wọ plane àwọn àwọn ọ̀dẹ̀ fẹ́ lùsì wọn the management has taken that decision ìpè àwọn yòókù yìí àwọn òkú níyàtọ̀ kọ́kan làwọn jẹ ọ̀kan làwọn jẹ ẹfẹ̀ kan máa provide the halal meat fún gbogbo plane àwọn kẹni tí ń wá halal lórí jẹ ẹni tí ó sì kọ̀ọ̀kan náà jẹ halal yìí mùsùlùmí mélòó ní bẹ́ẹ̀ kẹ́ńyà kọ́dà mùsùlùmí ò jẹ́ pírẹ́sidẹ́ǹtì wọn rí àbí ọ̀tán gbogbo ẹ̀ lọ́lọ́run ṣe fáwa síbẹ̀ náà àkàkùn náà àmọ́ntàǹtì náà ẹ dákun ẹja ẹja tara padà mo ti wí ti South Africa ní Kenya mo mo fi wọn ṣe example sábà mà àwọn Áfíríkà ẹgbẹ́ wa náà nù kí ló jọrọrùn ń third example mo tún rántí nísìn mo wà ní ìmọ̀bíta wa ń jọ yẹn ọ̀rẹ́ mi ni sheikh abdulaziz harun ara wọn àti afa ghana ni wọ́n lè hafidhahullah sheikh dr abdulaziz harun àwọn ni wọ́n sọ̀rọ̀ yìí fún mi i think you were in tanzania àbí kanjọ fún jọ́nà ń tẹ̀lé wọn. wọ́n wá ní kódà ní north ghana làwọn wà sẹ́wọ̀n pé bí ọ̀dọ́ wa yìí náà ibi tí mùsùlùmí pọ̀ sí ghana náà ní north bí Kùmásí bí nǹkan kan ibẹ̀ làwọn ti wá pé kódà àwọn ti rí iṣẹ́ lọ́dọ̀ ìjọba ìjọba Ghana náà látijọ́ wọn ti ń ṣèjọba ẹgbẹ́ mùsùlùmí lórí orílẹ̀-èdè wọn àmọ́ wọ́n fún wọn lẹ́tọ̀ọ́ wọn gbà táwọn náà béèrè táwọn náà ní àmọ́ nítí ẹ̀sìn wa wí ní ẹ̀kún wa kò síjà ń bẹ Sheikh Abdulaziz àṣọ mi pé gbogbo bí wọ́n ti ń pa ẹran ní gbogbo ìlú àwọn ìjọba ló ṣe é lófin pé gbogbo ẹni tí ọba du ẹran gbọ́dọ̀ jẹ́ mùsùlùmí ní Ghana at least ní northern Ghana tó dá wọn lójú tí wọ́n wí fún mi ìjọba gan bá wọn dá sí pé ah kí ló dé tẹ́ ẹ̀ máa fún wọn ní tí oyin wọn fẹ́ jẹjẹ ah, ń bẹ nínú síra wọn lóòótọ́ pé ẹran tí wọn ò du mùsùlùmí ò gbọ́dọ̀ kí ni kò gbọ́dọ̀ jẹ́ ìjọba wa ní kò sí wàhálà ń bẹ àwọn tí èkó ṣe mùsùlùmí àwọn ọ̀kọ̀ọ̀kọ̀ kò kò síyàtọ̀ lọ́dọ̀ tí wọ́n di wọn òdu. ẹn àwọn eléyìí tó sì níyàtọ̀ ni gbogbo ẹni tí ọba máa gbé ọ̀bẹ lé màálù ní abatọ ẹwà ní gbogbo bí wọ́n ti ń pẹran o wọ́n gbọ́dọ̀ jẹ́ kí ni ẹni tí ó lè sọ pé bisimilá wọ́n sì ń gbé písúlẹ̀ gbogbo ẹ̀ làwọn ajá sí nàìjíríà yẹn ìjọba kan bá ní wọ́n máa ṣe bisimilá yìí nísìnyí gbogbo owó ìròyìn oníjà gbàdùn wọn dandan ni kẹ́ fún wa ní ti ọlọ́run ní àmà jẹjẹ ni ẹ̀bẹ̀ tọ́ wa ní freedom of religion is constitutionally guaranteed àmọ́ most of the time àwa náà ni o mùsùlùmí gan ni ọkọ̀ sọ pé kí n wà á là wọ́n ṣe bísímìlá wọ́n ṣe bísímìlá ẹ̀ bá nẹ́bi ti ní wọ́n sá ti ṣe bísímìlá ẹ̀ ọmọ ẹ̀jẹ̀ ẹ̀rù yìí ń là nẹ́bi wí èyí tí ọ̀dọ́ lójú tọ̀ lágbára là nẹ́bi wí sallallahu alayhi wa sallam torí bí ṣètọ́ ni gọ sí fẹ́lòmínú bí àdìsí yà ńlá wa ṣe àti ní èyí tẹ́ ẹ̀ bá ti mọ̀ ẹ́ sáà ti ṣe bísí mi láì kẹ́yìn ó tó jẹ́ ebí èyí tẹ́ ẹ̀ mọ̀ ni èyí tẹ́ ẹ̀ mọ̀ tẹ́ ẹ̀ ń jẹ́ ńkọ́. ìwọ ọwọ náà a máa wa ní ìsìn gbogbo àwọn rẹ́sọ́ráǹtì wa wọ́n ń dúró adìẹ wọn àbí. ìwọ náà rí bí wọ́n ti ń wọ́n ń dù màálù wọn wọ́n ń ṣe bísí mi láì àbá ń tanra wa gbogbo nǹkan alukó lọ́lọ́run àwọn tí ń sin gbìyànjú ń gbìyànjú wà láàyè torí nǹkaluku rojọ́ lọ́dọ̀ ọlọ́run bá ti rúdò ní àì mo tún rántí nísìnyí ọlọ́run ni máa rántí àwọn tó ti torí àyà ńláńlá ni o tọ́ba wa wíjù nàìjíríà àkàkún kọ́dà àwọn tí wọ́n pọ̀ nílé èbó wọn kàkún wọn ní halal certification halal industry. Eh, èyí mo fẹ́ sọ ni pé ní ó ti tó ọdún yóò tó ọdún mẹ́wàá báyìí àbí jù bẹ́ẹ̀ lọ gómìnà wa ń gbà yẹn ní gómìnà Abubakar Bukola Sara, ní Kwara State mọ́nà tí dáadáa òun la méjì ń gbà wọn àwọn àkànnà dìde pé wọ́n lè ń padì ń sóńgà wọ́n máa tadì ẹ̀ sóńgà ńlọrin tí wọ́n ń du àwa fẹ́ mọ́ kò síjà ń bẹ́ẹ̀ ẹni tó ní kọ́ àtẹ́ǹdì sí wa ńgbà tá a rí gbá ah, òun ní kọ́ hándù rẹ̀ àfa lòun náà òun náà kí wọ́kẹ́ kàwé ní ẹ òní Dr. Ali Ahmed ẹni ó padà jẹ speaker House of Assembly he was the chief of staff ńgbà náà ṣe ká méjì pẹ̀lú rẹ̀ ká jókòó kó invite commissioner for abeg ẹ̀ ń gbádìí ẹ̀sùn ga bẹ́ẹ̀ bí àwọn kan náà lọ sagbátẹrù yìí wọ́n pè mí náà sí àjọṣe àti rí yóò ṣe àmọ́ ṣé gbogbo nàìjíríà láàrí yóò ṣe àmọ́ ìjọ ń dẹ́wò bẹ́ẹ̀ mọ́ ń bẹ̀ mọ́ ní sinmi o àmọ́ ń gbà ní kọ́dà wọ́n sọ àwọn ọmọ ṣòǹgà tọ́lọ́n tún sọ̀nà ṣẹ́ fún lórí yóò tún láti ẹ̀ mọ ẹ̀mplọ́yà àwọn ará ṣòǹgà táwọn tó ní láàyè ṣe ẹ̀ wọ́n ní bọ̀tá bá ní káwọn máa dú adìẹ yẹn yọ pẹ́ adìẹ táwọn ń dúkọ̀ ẹ̀ over fifty adìẹ tí wọ́n ń jẹ́ ń Saudi lójúmọ́. òdodo ọ̀rọ̀ nu kọ́dẹ̀ du one percent adìẹ tí wọ́n ń jẹ́ ń sàwọ́dí ń kan àwọn tí wọ́n lè má já adìẹ ní ebi bá ń sọ ọdún ń every single day ní sàwọ́dí ń tọ́ dá lójú ni even as student láwa student kò sí ọjọ́ náà ní àwọn eégún yẹn ládìẹ ìtàn kankankan adìẹ sàódì nínú kó jó dídí àbí kó jà bọ̀ bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni ìwọ́tọ̀ ọba wa lówó rárá o lè pé wọ́n fún ọ ní one quarter less than one quarter àwọn èyí tàn sàódì wọ́n dá díẹ̀ bìbì kan sí mẹ́rin oúnjẹ ìjókòó kan ní ẹ lè parọ́ yìí ń fa wa mo ní ibi èmi gbé nàìjíríà ẹ jẹ one percent one over hundred adìẹ tí wọ́n ń ń sàwùjí o ẹ lọ́ọ́ wádìí bò làwọn ti ń dún tí wọ́n ní hàláàlì yà àwọn adìẹ yẹn pọ̀ adìẹ ìwo lọ́pọ̀ <laughs> tí wọ́n bá débi táwọn adìẹ wà ní sàwùjí lóòótọ́ àà ń béèrè pé à lójúmọ́ náà làwọn adìẹ bó wọ́n ti ń rí nígbà táwọn náà ṣètò ọlọ́run ọlọ́run ṣètò wọn torí that is the key word gbogbo ẹni tó bá lẹ́mìí pé ń ṣètò ọlọ́run ọlọ́run ó ṣe ń tó fi rọrùn pọ̀ bó ṣe owó lo ní ìdí yóò fún ọ bó ṣe mọ̀ ni yóò fún ọ wọn náà sákọ̀ọ́kọ́ ní determination pé a ìní ṣe ń tọ́lọ́run ọ̀fẹ́ àdéhùn ọlọ́run ni wa man yattaqillaha yaj'al lahu makhraja ọlọ́run lẹ́ni ọba bẹ̀rù ọlọ́run òun sọ̀nà àbáyọ fún o ọ̀nà ní dìímà kọ́dọ̀ tún bí employment opportunities báwọn èèyàn wá ń sún gàǹgbà ni ìgbé ẹ̀yin èbó Zimbabwe ẹ̀yin ọmọ bísímìláyì ṣe o ẹ̀yin ká ní ẹ máa dú o ẹ̀ẹ́mplọ́yà àwọn ọmọ ìlú yìí òsín tó lé ń bẹ́ẹ̀ lọ béèrè bó wọ́n ti ń ṣe láwọn obìnrin ẹ lọ béèrè lamẹ́ríkà wọ́n ń dún adìẹ àláàjì lamẹ́ríkà àwọn lè dá adìẹ dùbúlẹ̀ <laughs> adìẹ mélòó lè yọ̀ọ́ dá dùbúlẹ̀ adìẹ ìpọ̀nù. àmẹ́ni bẹ́ẹ̀ ti fẹ́ ti machine yìí nì ẹ̀ẹ̀kan náà ń bẹnu Al-Kùránì bẹ́ẹ̀ pé àwọn bẹ́ẹ̀ bá mú ẹ ajá yín lọ ọ̀gbẹ́ kẹ́ ẹ tó ju ajá yẹn lẹ̀ ẹ ṣe gíní ẹ ṣe bísímìláì àrí tó bá sálọ tó bá pẹran ẹni kọ́dà bẹ́ẹ̀ du àhàláàlì ní ìsìláàmù rọrùn dé mi àmọ́ olúwa ní kí ni irú àwọn ajá wo mọ̀kálà bí náà àwọn ajá tó lẹ́kọ̀ọ́ ni o àyà <laughs> kùránì ní irú àwọn ajá tá a wí ọ gbọ́dọ̀ jẹ́ kí ni ajá tá a tírénì tó lẹ́kọ̀ọ́ ìyẹn ni pé kò gbọ́dọ̀ pátán kọ́mọ wá yá jẹ yóò sọ di jí fànù gbogbo ẹ̀yin ọlọ́dẹ bọ́ ọ bá ju ajá rẹ lẹ pẹ̀lú bísímìlá ibi ọbẹ̀ horo ibi ọbẹ̀ mọ́nà lọ́pàá ó sì yọnu kó mbẹ́ aláàdí ni fún ọkọ́ dàbọ̀ bandidi àmọ́jọ́ tájà rẹ bá ti bàjẹ́ bí èèyàn rẹ̀ náà ṣègbàjọ́ ti fẹ́ jẹ́ kù dájú kò mọ̀lẹ́mọ̀ fi kò mọ̀lẹ́mọ̀ nàmọ́ lẹ́nu ẹ tó rí horo gbà lẹ́nu ẹ̀ ó ti sọ di jífà o torípa anábọ̀ Muhammad sallallahu alaihi wasallam ká bẹ̀rẹ̀ láti bẹ̀rù náà ọ̀pọ̀lọpọ̀ ọmọ anábì ní gbogbo ntí ọba jákú lára tí ń bẹ láàyè haramu ní jíjẹ rẹ̀ ìyẹn ni pé ehoro ní àbíkọ́dẹ̀ ẹran màálù náà ni ẹnìkan wá sá ọsá aládàá ó gé ẹsẹ̀ rẹ̀ láàyè ìjẹ ẹsẹ̀ nìkíní haramu ni o gbogbo organ páàtì ẹran téèyàn bá gé tẹ́yẹ ẹran tó ní í sì ń bẹ láyé tẹ́yẹ du ó di kíní tí èkú ó di gíní haramu torí náà ńgbà tá ẹ wà ní àwọn tí náà bá ti ju ajá wa lẹ ajá tó ṣe gíní tó bí ti pè àwọn ajá tó ti wọn pé bọ́ bá ti pa tán ti kalẹ̀ ni èsì tẹ́sẹ̀ máa fi gbogbo ẹ̀ láti rí àwa náà gbà rí wọ́n dẹ̀gbẹ́ wọ́n náà lè ké wọ́n gbàtà wà mú ìdí wọ́n mọ̀ ṣẹ̀ṣẹ̀ lu ajá mi kún mọ̀ lẹ́nu kó tó ju kọ́dà yóò tún máa sá lọ yọ́ mọ̀ jẹ́ fẹ̀nẹ̀fẹ̀nẹ̀ báyìí wọ́n mọ̀ sáré tẹ̀lé wọ́n mọ̀ na ajá tí ò lẹ́kọ̀ọ́ nù. irú ajá ni bá pẹran èèwọ̀ ní bẹ́ẹ̀ àfi bá bá a tí èkú tẹ wá ṣe ẹ́ tẹ̀ so ibi mọ sọ̀rọ̀ délẹ̀ kan ni àwọn ará Zimbabwe àti sọ South Africa àsọ Kenya àsọ Ghana àsọ tìlọrin náà ọlọ́run ní ká sọ fún ìlú ńgbà ni èyí ló le ẹsẹ̀ ti maṣíìnì yín ni by the time tí ẹ bá rìlíìsì rẹ̀ tó pé yóò gé ọgọ́rùn-ún ní ẹgbẹ̀rún ní kọ́dà bí ó gé mílíọ̀n ẹni tí ó tẹ̀ bọ́tì nìyí ni ó pé kí ni bísímìlà ọ̀tán lámùrọ̀rùn lámùrọ̀rùn àwọn náà appreciate ẹ̀ ń gbàǹjà àmọ́ àṣẹ báyìí sẹ́mu kẹ́lómi inú ó ṣe fatiwa tí ó wà practical fún gbà mí àwọn tí ń gbájẹ thousands lójúmọ́ àwa ni wọ́n ẹsẹ̀ máa dá ọmọ dáàdì ẹ̀kọ́ kan dùbúlẹ̀ níbo ni wọ́n tó kó mẹ́ ẹsẹ̀ ẹsẹ̀ lílo islam ń rọrùn fáwọn èèyàn ẹ̀jẹ̀ wọn ó rí beauty islam torí pé kọ̀wá practical kẹ́yìn ó pé ibi wọ́n ti ń gbájẹ mílíọ̀nù irọ́ o àfi kẹ́ ẹ máa dá dùbúlẹ̀ o ńbọ̀ lójú rí i pé dandan wọ́n dá dùbúlẹ̀ àní bẹ́ẹ̀ nú àlùkùránì nìfẹ́ mùkálàbíyàn ajá àwọn ẹran lè lé dádùbúlẹ̀ ọlọ́nà míì tá a fi pa wọ́n jọ jẹ́ halali tẹ́ dákọ̀ ọlọ́run sí wọn. torí náà ẹ dákun ọlọ́run kọ́ dákun kọ́ ṣàánú wa nàìjíríà ẹ̀ kámọ́sàbò sí i'm aware of an effort àmọ́ ṣẹ̀ṣẹ̀ ń bẹ̀rẹ̀ ni bàbá kan náà àwọn olówó nàìjíríà ńgbà wọn lọ́ǹkì ẹ̀ nínú wa ń bẹ̀ l'Àbújá lọ́dún náà ọtọ́dún mẹ́ta àbí nǹkan ẹ eh, wọ́n invite àwọn tíìmù kan from Dubai from Dubai àwọn Dubai náà wọ́n jẹ kò sí haramu kò sí chicken haramu ní Dubai àwọn náà sì gbowó wọ́n sì lájú so Baba, ni ni chairman òun ni chairman First Bank tẹ́lẹ̀ òun ni chairman Jaiz Bank nísìnyí gbàtà wọn náà tú bá gbé àjẹ ah, rìbá máa wà sọ ọlọ́run ọ̀fẹ́ rìbá ẹ̀wọ̀ ń tọ́ da fún mùsùlùmí nù. he was a minister láti first republic second republic láyé nígbà Alhaji Shehu Shagari bàbá mọ́tọ̀lébì ní wí eh, kí ló wọn something mutolab mutolab wọn máa pè wọn he was a minister ní seventy nine sí eighty three àwọn àjẹmọ́ ẹgbẹ́ chairman First Bank PLC prime mẹ́yọ ọdún wọn wá yọ ọdún ká àti gbọ́ wá sí èmi First Bank mọ́ wọ́n sì tún wá di kíni chairman nu Halal Bank dòní yìí bàbá yìí ni chairman Jaiz Bank It must be more than eighty years of age today ọlọ́run lẹ́mìí tí wọ́n gún láti pàǹtí ọ̀dà tí wọ́n wá ń ṣe dáadáa ọ̀pọ̀lọpọ̀ tẹ́mi rẹ̀ gún kọ̀mọ̀kọ́lọ́ ń sànù òun torí gbogbo tí ń tàn bí ẹ̀ṣẹ̀ kò sí mọ́ kí lè kó nílẹ̀ sí at seventy at eighty bàbá mi ṣe ń gbé kéèkì bá gbé náà ni ń ṣe ń wo fíìmù náà ni kódà alẹ́bí ní ẹni ọlọ́run ṣàánú lẹni tẹ́mi rẹ̀ gùn aláya ní ọlọ́run ni torí kọ́ padà bẹ́yìn ò ṣe wá sí fún ọwọ́ gbọ́ ṣe wá sí fún rẹ̀ <laughs> wọ́n náà rí i pé gbogbo lọ́n bá kí gbogbo gbogbo gbogbo nígbà tí wọn bá tún dá irun àti sẹ́gúntì àti èjì ìsẹ́mọ̀ pé kọ̀ máa ń tọ́kọ́rọ́ rẹ̀ kán gbogbo ẹ̀ ní ìsìn bẹ lónìí èyí tí ń bá àyàn nínú jẹ́ ní ká rí ó láàrin mùsùlùmí tọmọ pálíkì yá máa ń bẹ. torí náà mo ní ẹ́fọ́ọ̀tì bàbá yẹ mo wà aware of it I was also invited mo wà ń bẹ̀ lálẹ́ ẹjọ́ náà lábújá wọ́n invite àwọn tíìmù kan wá láti pé ẹ wá introduce halal industry sí nàìjíríà náà bàbá yìí ti bẹ̀rẹ̀ ẹ́fọ́ọ̀tì yìí but nítí ò jẹ́ gbogbo yín yóò tí mọ̀ náà ni pé èkárí náà ni kọ́dà Bayero University Kano àwọn ti gbà pa wọn dá bóyá a center kalẹ̀ fún halal certification cause ó ní processing ó ní procedure tí wọ́n gbọ́dọ̀ tẹ̀lé kèsì gbọ́ngàgún náà ní ọkàn máa claim pé halal wọ́n ní tí wọ́n fi yẹ̀ wò kí lọ papọ̀ tó dibi síkì rẹ̀ kí lọ rọ sínú ògbò tó ń pè ní mọ́ọ̀tì tó ti fọ́ sí lu fáwọn mùsùlùmí tẹ́lẹ́dẹ̀ ò sí nú bọ́m̀bìtà rẹ gbogbo ẹ̀wọ̀n yẹ̀ so ọlọ́run mọ́tà fún bàbá yìí pé so torí a gbọ́dọ̀ jàǹbá ẹ̀ǹtà bá mọ̀ tètò nàìjíríà ti sùn púpọ̀ àmọ́ bàbá yìí tají àtàwọn kan lọ́dún tí ò pẹ́ sẹ́yìn and eh, Bayero University mo ṣe wí àwọn náà ṣe tẹ̀rẹ̀ ọ̀ kọ́dà àwọn ti gbà pé àwọn làwọn ò ní the biggest halal certification center in Nigeria kí ni ṣe gbogbo olú mùsùlùmí yòókù náà ẹjá wa náà tají ọlọ́run òbí wa o ọlọ́run kọ́ mọ́tà sí rọrùn fún wa nínú bíra àrùn àrùn ńlá ní ti ń ṣe nàìjíríà kan láyà yìí o kí láyà náà bá nà. Thank you. نعم إن الذين إنما حرم عليكم الميتة والدم ولحم الخنزير وما أهل به لغير الله إنما حرم ọlọ́ni haramu ni èèwọ̀ ni nítorí èèyàn lè jìyà sí wájú ọlọ́run ní ọjọ́ kankan náà àwọn tó ń bọ̀ wáyé kọ́dà bó kírun bó gbáwẹ̀ bó lọ hájì ọlọ́mọdé ajẹ́ tí ó kó bá wa kí ni haramu tọ́lọ ní ọmọ jẹ́ alẹ́ìta òkú mbété ìyẹn ni pé gbogbo ẹran tí ẹ̀mí bọ́ lọ́rùn rẹ̀ láì fẹ́kíní láì dúnbú rẹ̀ láì slọ́ta rẹ̀ torí ọmọ Yorùbá mi ọmọ ń dánpẹ́ ń dúnbú mọ́ o ṣẹgbọ́ yẹn láì fẹ́kíní láì slọ́ta rẹ̀ gbogbo ẹran tó bá kú alukurani sàlàyé ọ̀nà wo ló lè gbà kú ń bò míì mọ̀kúza ń bẹ mùtàràdíyà ń bẹ nàtíhà ń bẹ gbogbo àwọn òkú ẹran nù alukurani ń kìlọ̀ fún wa. èyí tí ẹran kanra wọn gbogbo ẹ̀yin tẹ̀ ń fẹ́ràn já ẹran kan kan lọ́ba ṣe wọ́kú ló lulẹ̀ bẹ́ẹ̀ bá jẹ́rú ẹ̀ dáràn ẹran tí wọ́n kanra wọn tó kú tọkàn lọ́rùn tó wó lulẹ̀ tí o sì gbẹ nìkan dúnbú rẹ òkú nbẹtẹ ní jíìfà ni inú tí kùránì júwe pé òkú ẹran ní kíni ẹran tó ṣubú látòkè ó gòkè fún rẹ ní ẹ̀sùn mọ́ èso rí bíbí ní ọwọ́ abọ́sí bá kó ní ẹran ọmọ olóhùn fẹ́ sá ọba bẹ́ ó di wíì nígbà tí ó délẹ̀ ẹlẹ́ ọfọrùn lọlẹ̀ lọ́ba di wẹ́kú òkú síbẹ̀ èyí ò dòkú nù. ọlọ́nlẹ̀ gbọ́dọ̀ jẹ́rú ẹ̀ mọ́. ẹran tí mọ́tò gbámà òkú dà àbẹ́ran tá a lẹ̀kọ̀ mọ́ àbẹ́ran tí nǹkan kan rí èyí tó pọ́pùlà jùlọ ẹran tí mọ́tò ṣe kí ni ẹran tí mọ́tò gbogbo ọlọ́run ọlọ́run nítorí wa tó là ń wí torí mi náà ń <laughs> <laughs> ìtí ń ṣẹlẹ̀ fún wa o èyí tá a sì mọ àwọn tí ń sojú ń fún wa ìtumọ̀ àfóhùn wa àti mẹ́nu ọ̀pọ̀lọpọ̀ ilé oúnjẹ ẹ̀ máa dárú tọ́lọ́wọ́ fẹ́ yìí wò ẹ̀yin tẹ́ bá jẹ́ mùsùlùmí ẹ̀bẹ̀rù ọlọ́run ọlọ́run obìnrin o ọba àti wọn ara ń jẹ lọ́dọ̀ yín táwọn ọba tí wọ́n bọ́ mbẹ́ o àwọn míì bẹ bẹ bá ti rí nísìnyí tí mọ́tò gbẹ̀ràn kan ni wọ́n sọ ni pé ẹ̀ lọ́ta fáwọn olóúnjẹ <laughs> gbogbo ń táà sí ń wí yìí kọ́dà kọ̀ bá láàfin ọmọ ànábì ádámà mú lọ́lọ́run fi ní àmà jẹ́ ẹran tẹ́ jẹ́ ká dáàmà wáwú lẹ́ẹ̀kan náà tó kú ewu ni gbogbo àrùn tí ń ṣe ọmọ nàìjíríà gbogbo ara tí ń pa náà nù. ọlọ́run ti kìlọ̀ fún wa o láà gbọ́dọ̀ jẹ àsìgbọ́dọ̀ fún yẹn jẹ. gbogbo ẹran tí mọ́tò gbá èyí tí irin rélù èyí tó kú ta rélù gbogbo ntọ́ bá ṣe pé nǹkan ló rélù tó kú ọjàbọ́ láti dì kan wọ́n kanra wọn àbọ̀ rẹ̀ ọ̀rẹ́ ràn mí ẹ̀ṣọ́ mọ́lẹ̀ níbi ẹ̀ṣọ́ mọ́ ńgbàtẹ́ fi jí lásùbá ẹ̀rí pé nínú mẹ́ta ọ̀kan ti ṣe kíni ọ̀kan ti sọ̀rùn lè ti kú ẹ̀mẹ́sàárẹ́ páàkì ẹ̀ mọ́ bẹ́ẹ̀ tí ń páàkì ẹ̀ kọ̀ dáa ọlọ́lọ́mọ yẹ àwọn aládìẹ àwọn ẹ̀ǹtẹ̀ ń ṣe adìẹ náà wọ́n lẹ́yìn náà ń dánwó wọ́n páàkì ẹ̀ nísìnyí wọ́n sọ di frozen <laughs> àwọn èèyàn náà máa rò pé ń jájẹ gidi òkú adìẹ àmọ́rẹ́ ni ó sọ fún èèyàn kan báwọn rí tí ọmọ pé mùsùlùmí gidi ọmọ pé mùsùlùmí gidi lẹ́nu yìí àdánwò ọgbà apádánwò ọlọ́run ni àwọn adìẹ chicken rẹ̀ ilẹ̀ ọmọ ń jọ́ka lọ́ba rí fáwọn bí ọgọ́rùn-ún ni lùkúlùkú àbíjú ní máa ń sàwọn adìẹ àgíríkì gbà mí <laughs> ni wọ́n ti kú tọ́ ọ̀làmùwọ̀ ọlọ́run níjọ́ tí ń ti mú wa tọ́ da náà ń kọ́ ọ̀kan náà àwọn tájọ wà nínú bísínẹ́sì yìí ni wọ́n ń sọ fún òun lọ́wọ́ wí fún mi pé ẹ̀gbọ́n tó ní padà lóhun tó kó bọ̀ nù gbàgbó ti gbà ní náà ọlọ́run ọ̀rọ̀ pò rẹ̀ fún dáadáa ọlọ́wọ́ bá wọn jà alájí ẹ fẹ́ dá ọgbà díẹ̀ à ah, àwọn rẹ́sítọ́rántì àwọn kíní àyẹ́bá ah, ti páàkì ẹ̀ àti mọ́ ti mọ́ bẹ́ẹ̀ à ah, má páàkì irú ẹ̀ o má páàkì irú ẹ̀ o bàbá páàkì irú ẹ̀ ọ̀gbẹ́ni ọba jẹ́ tí ọ torí náà ìdákan ẹja bẹ̀rù ọlọ́run ẹlòmíọ́ ọmọ gbogbo òórùn ya wẹ̀rẹ̀ kọ́mọ gbé nǹkan ọmọ fi rọ́ ni o èèwọ̀ ni o innama harrama alaykumul mayta gbogbo tí ń dókú òkú ẹran títí nìyàtọ̀ òkú ẹran àtẹ́jú òkú ẹran òní ká dúnbú rẹ̀ bọ́bá tó dúnbú rẹ̀ tẹ́jẹ̀ ta sọ̀rọ̀ jáde ní even health òun lọ dáa òun ló lè jẹ o òun ni ó fi ṣèyàn lálejò òun ni ó fi dáná bọ́ọ̀ bá ń ta oúnjẹ o bọ́ọ̀ bá ń ṣèjọ ẹlòmíì burú débi kọ́kọ́dà tó máa ń ṣèjọ irú àwọn ẹran yìí ní ọmọ wa tí ó rà àti kípárì tí ọmọ dín fáwọn èèyàn táwọn ọmọ rò báwọn ń jẹ nǹkan gidi àmẹ́ni tí ọba mọ̀ tí èsì pé carelessness tiẹ̀ náà lọ́lọ́ fi jẹ́ láwọn ibi tó ọmọ pé wọ́n èdú ẹran tí wọ́n wọ́n ti mọ̀ wọ́n wọ́n tó ya bí bẹ́ẹ̀ ẹni tó mọ̀ pé òkú ẹran làwọn ti ń bá ṣe gẹ́ẹ́ ìwọ ọjì àyùn lọ́dọ̀ lọ àmọ́ wọ́n tó mọ̀ ọlọ́gbọ́n ọmọ ìyá rẹ̀ mùsùlùmí lé ọlọ́jẹun ní ilé oúnjẹ àlájá àbáláàjì wọ́n tọmọ pé wọ́n mọ̀ làbí ń kìlọ̀ fáwọn náà ọlọ́run tí nǹkan kan pamọ́ fún ọmọ tí mùsùlùmí ọmọ innama harrama alaykumul mayta ìwọ ni gbogbo òkú ń bẹ kẹran gbogbo ọ̀nà yóò tó lè gbà kó kú tẹ́ẹ̀ tí bá kẹ dúnbù rẹ̀ ìwọ ni. wàdàmà ẹlẹ́ẹ̀kejì ọlọ́run lè wọ̀ ní ẹ̀jẹ̀ ní jíjẹ èèwọ̀ ní kíni ẹ̀jẹ̀ ní jíjẹ gbogbo ẹ̀yin onídọ́ǹbọ̀rọ̀ àbí gbẹ́ ìlẹ́gbẹ̀ẹ́ ṣé náà ni wọ́n máa dín ẹ̀jẹ̀ fáwọn èèyàn jẹ ọlọ́run mẹ́ta wá ló torí ara àlámòsì náà ni èèyàn tó máa dín ẹ̀jẹ̀ máa tà fáwọn èèyàn pé ni èèwọ̀ ni. wàláhàmẹ́lì khinzir ẹ̀rẹ̀ ẹ̀rẹ̀ ẹlẹ́dẹ̀ èèwọ̀ ni o pork torí bọ̀ bá mọ ẹlẹ́dẹ̀ ọ̀sán mọ pork ọmọ píìgì àbí píìgì lẹ́lẹ́dẹ̀ jẹ́ ń bẹ láyé èyí tó ti dẹran tẹ́ ń jẹ kí lè bó pè é pork ni o wàláhàmẹ́lì khinzir èwọ ni o èwọ ni o àwọn ìlú kan bẹ táwa náà mọ̀ gbogbo ilẹ̀ Yorùbá yìí ẹlẹ́dẹ̀ làwọn fi ń fara rin bí o sọ pé mùsùlùmí nìwọ o àwọn ìjẹlẹ́dẹ̀ o àti ọ̀rá ẹlẹ́dẹ̀ àtàrà ẹran ẹlẹ́dẹ̀ gbogbo èèwọ̀ ni o ẹ̀yàn fọ̀rọ̀ ẹlẹ́dẹ̀ ṣèkínní yìí ọ̀rá ẹlẹ́dẹ̀ wọn pìrìsáàbù rẹ̀ èèwọ̀ ni o gbogbo tí halal certification mójú tó nù kọ́dá ń gbé èèwọ̀ ni o yọ̀rá ọlọ́run ni o ìwé òfin wa ni o wàláhàmá àlùfẹ̀lẹ́jì èèwọ̀ lẹ́ran ẹlẹ́dẹ̀ jíjẹ o bẹ́ẹ̀ náà lájá jíjẹ èèwọ̀ ni o ọkùnrin kan tí ọmọ tí ó ti ń rí tọ́ láwọn èèyàn máa jájá ọlọ́mọdé àfi mọ̀nà ọlọ́mọdé ara náà sọnù èèwọ̀ lájá jíjẹ o torí èmi ọmọ báwọn èèyàn ti máa sábò sí àáfàá àwọn ẹgbẹ́ tó ilé ìrìnlẹ̀ Yorùbá

abẹ́lọ́n fóun náà kọ́ parí dèrèdè tí o ọlọ́mọsá àfọ̀nàmọ́ o ọlọ́mọdé wa náà sọnù àṣìṣe ńlá gbà ló ṣe kó sì jáde kó wí fáyé pé òun ṣàṣìṣe a máa wá fakọ gbé a máa wá dà nǹkan rúkọ ọ̀ràn lọ́dọ̀ ọlọ́run o tọ́rẹ́ ló ní bẹ ọ̀rọ̀ rẹ̀ yóò máa jájá lọ ìláyé mẹ́kì yámẹ̀ ni bọ́lọ̀ ń bá wá pè láìkì yámẹ̀ yóò ní láàmú yín lọ́lá já jíjẹ da ọ̀daràn o torí pé ẹlòmíọ̀ mọ ọ̀ràn tó ń dá rò pé kó ń kẹ̀ gbà yìí lọ́dọ̀ àwọn èèyàn kó ń fẹ́ ni títí ń bẹ́lẹ́ yẹ fà jẹjẹ lọ o ó gba àwọn tí ń hó fún ọ tí ń ké fún àwọn ò ní lè gbọ́ làmọ́ ń jọ jí ọlọ́run bá ti ọgbẹ́ tó ọ èmi láwọn èèyàn mọ́ jaja ìwọ ni wọ́n máa jẹ́ tábí ọ. gbogbo ń kálukú ní òròjọ́ lọ́dọ̀ ọlọ́run fẹ́ àti tó yẹn fẹ́ mi wí àti tó fojú wò lórí náà ẹ dákun kì í sọ̀rọ̀ ebú àmọ́ a gbọ́dọ̀ sọ ọ́ lódodo gbogbo ẹni tí ń bá ń gbúrú ọ̀rọ̀ yìí àbẹ́ ẹni tí ń gbọ́ tí ń tún promote ẹ̀ wọ́n bẹ̀rù ọlọ́run èyí tẹ wá ń wí pé ẹjá fàbò sí ṣíṣe ilẹ̀ ilẹ̀ yorùbá àfa àwo ló wúrú eléyìí rí àtijọ́ tá àfa àti ń bẹ níbi ni nílẹ̀ yorùbá èyí ṣe tá àrí káwọn èèyàn dìde pé òun sì ń ta kàwọn àgbàlagbà ẹjá fàbò sí ṣíṣe ilẹ̀ o torí náà wàhálà àmọ́ àlùfẹ̀yìntì ẹ̀jìnà tẹ́ran ẹlẹ́dẹ̀ jíjẹ ìwọ̀ ni o nínú àwọn ẹgbẹ́ ojú kan tí òkúra ni wá níjọ́ tá a bá ké ta jánà á ké pẹ̀lú ògbọ́lọ́n inú hadith inú Kùránì inú súnà gbogbo ẹ̀ là á kó papọ̀ òun làwọn àlùfáà fi kìlọ̀ pé bọ́ bá ma apá kan nínú sẹ̀ríà tọ́ ọmọ yòókù mẹ́sẹ̀ fatiwa o ewu bẹ́ńbẹ́ pé ẹni ilé ìjọba erika ní tá ń bẹ̀rẹ̀ pé ọ̀dà fáà mú fúti. torí náà olúwa ni ẹ má jẹ́ ẹ má jẹrin o bó ti wí ń bò míì tó fi rán náà pé ká má o ìwọ ni o inú tó ti clear ni mùsùlùmí kọ́dà mùsùlùmí mú tí wọn kíni wọn jàjà nílẹ̀ Yorùbá yìí ẹnìkan wá dé ní ní two thousand and twenty one máa dọ̀rọ̀ ọdún márùn yẹn lójú o ṣe ń ẹ̀bẹ̀rẹ̀ ọlọ́run o gbẹ̀yìn tẹ́ ti ń lé sí ìṣirò ẹ̀ náà kò lè gbà yín àti kà á o ìtàbárọ̀ àlàdínà kí ni ìtúbẹ̀rù mẹ́lá àlàdínà sábàrú ẹni tó ní ọjàjá òun náà kọ́ bọ́ pábọ́sẹ̀ lọ́rọ̀ rẹ lálùkì yánà o ló wọn mọ́ rí o ìbẹ́nu àyà Kùránì bẹ́ẹ̀ ọlọ́mọ tí wa o ọlọ́mọ jẹ́ o torí náà ó di mélòó ẹ gbọ́dọ̀ jòkú ń bété ẹ gbọ́dọ̀ jẹgbẹ ẹ gbọ́dọ̀ jẹ kíní wà máa òhèlà bí i lọ́gọ́ ìrìnlá gbogbo tí wọ́n dákọ ọlọ́run tí wọ́n gúnlé ẹ̀ kọ́dà wọ́n dù jẹ́mọ̀kọ́ yàtọ̀ fún mẹ́ta mẹ́ta wọn ò ṣe kíní wọn ò dù alẹ́ ìtẹ́ wá dù náà tẹ́ ṣe kíní bísmìlá ẹ̀rí mi olúwalé wọ̀ ni wàmẹ òhìnlá bìyí lẹrẹ rí àbẹ́yì tí wọ́n tẹ̀ wá fowó kọ̀ọ̀kan mí pa èyí ló burú jù ẹnìkan wá dúnbọ ẹran fún ọ ní ní orúkọ òòṣà yìí wọn náà sì ń jẹ àbójú mo ó dúnbọ ẹran fún ọ láwọn pa ọkọ ilé kọ ṣéwù ó sì ń jẹ wíwẹ olúwa sì fún ọ pé lè jẹ́ irí lè jẹ́ irí for any other being beside Allah ọlọ́run ní gbogbo tí wọ́n bá torí nǹkan ní ipa lẹ́yìn ọlọ́run gbọ́dọ̀ jẹ́ tọ́lá bí yẹn bá lóun pẹran fáwọn àlìjànú èèwọ̀ ní kọ́ jẹ́ o àti ọlọ́run ni o lè gbéyèrè là gbogbo nǹkan mi yàtọ̀ fọlọ́ tọ́lá bí yẹn bá bí ṣètọ́ ni bá lu ẹlòmíì tọ́ dàrú mọ́ lójú tó ní ọ̀dà okọ̀ ànábì lèmi fẹ́ jẹ pa ẹ má jẹ orí ẹran bẹ́ẹ̀ o ànábì ìfọlọ́run sọ́lọ́lọ́ọ̀ ọlọ́run lá àwọn àwọn tí ó wà restricted ni èmi nìkan ọlọ́run lóun nìkan ni dáadáapọ̀ òun wá fẹ́ pa nǹkan ọgbọ́n tí wọ́n bá gbá akọ̀ nǹkan mí ti pa olúwa ní ẹmẹ́ jẹ́ wà mọ́ òhìnlá bèyí lè gáyìrì láà orí náà dákùn àti ọlọ́run ní tó bá jẹ́jọ la ilaha illallah muhammadun rasulullah sallallahu alaihi wasallam àfikọ́ gbọ́kọ́ gbà o ọlọ́mọsí àjẹgbó àwọn gbọ́ ká gbà kálíbà àjèrè ní ayé àti ní àlìkèyàmà ẹ̀rí àyà yìí yọ gbà wá lásìkò díẹ̀ torí mo ní inú ibi táwọn ọmọ nàìjíríà pọ̀ mi ó sì láwọn àdájọ́ alimami Qurtubi nínú tafsiru wọn nígbà wọn mẹ́nu lé àyà yìí wọ́n ní ìdájọ́ ṣẹ̀rí àti ń bẹ́ẹ̀ mẹ́rin lélọ́gbọ̀n ní àyà yọ̀kan. torí náà a mẹ́nuba díẹ̀ pẹ̀lú ògùn ọlọ́run ẹran mi létí ó bá di mọ́ndé ọlọ́run jáde gbà náà lọ àyà yìí náà látún padà sí àyà tí ó ṣe pàtàkì gbogbo ṣé èyí tí ó ṣe pàtàkì nínú àyà kùránì àmì èyí tí ń bá ń kọ́ọ̀tì níta ń ṣe ojoojúmọ́ níta ń kálukú ń jìn sí ọ̀yà àdómẹ̀ díẹ̀ torí náà mẹ́rẹ̀ẹ̀rin yìí olúwa ní kíni olúwa ní ẹ̀ gbọ́dọ̀ jẹ́ tọ́ gẹ́gẹ́ bí n tí mo wí lẹ́ẹ̀kan bẹ́yàn bá ní ààbọ̀ ọ̀mà tí ń bá fi ń tọrọ ọlọ́run ọmọ kéwù làwa náà àkílẹ̀mù ọmọ o gbogbo bí lèmi kì wí bẹ́ẹ̀ o ó léwu torí ìyàn wàá karú ayé àyè nísìnyí ntọ́lọ́run òwí náà yóò tó máa wí àfi ká lọ pé ń jẹ́ ànábì túmọ̀ ayé bẹ́ẹ̀ ọba mọ́rí eléyìí yóò jíṣẹ́ kọjá abẹ́ ọlọ́run rán ìsì jíṣẹ́ kọjá abẹ́ ọlọ́run rán ẹ̀yàn ẹmọ ìwò ní ìsìn ẹjá padà àyà alákọ̀ọ́kọ́ kí ni àlùmẹ́ìta ọlọ́run ní ẹmọ jẹ́ kí ni òkú mbètè àdẹ́bí wá jáde wá ní èmi tọ́lọ́run fi lè rán ó tún fi ànábi láwọn òkú nbété méjì kan bẹ àwọn òsín nù innama harrama alaykumul mayta táwọn ilé ẹnu ẹnu rẹ̀ gbà sọlọ́lá ọ̀sán ẹ̀dàkùn táwọn àlùfáà ń wí nù èèyàn gbọ́dọ̀ má díẹ̀ nù kéwú kọ́sọ̀rọ̀ ẹ̀ bí àlámà ó léwu wàláyé ó léwu ọlọ́mọsá jogún màtí ọ̀là àlùbáríkà fẹ́ni kọ̀ọ̀kan wa náà torí náà anagba muhammad sallallahu alaihi wa sallam òun náà lọ́sàlàyé òun ní òun lé àkọ́kọ́ ntẹ̀fisiru anabi ni gbogbo ntẹ̀fisiru yóò gbọ́ ọmọ tẹ̀lé anabi ni sallallahu alaihi wa sallam ẹnu hadithi tó fẹsẹ̀ rinlẹ̀ anabi ni ọlọ́nlẹ́ gbọ́dọ̀ jòkú nbẹ́tẹ́ àyàfi méjì ẹnìjẹ méjì kínú méjèèjì náà qala alḥutu anabi ní òkú ẹja ẹmẹbi ẹja sẹmọtẹ ní ọba mímọ tó ní mẹ́ta ní yọwọ àmọ lọ sí fatuwa báwọn yẹn gbogbo ń yẹ ẹlẹgbẹ gbọbẹ wa o wọn ti ní ọba dídé tó yẹ ọba dì táwọn ọlẹyìn bóòlù sì fẹ mọ bọ ọba mú gbogbo ohun tí ń takò súnmọ ibi tí pírọblẹmù wọn wà jù talọlọ ń fi alukóra nìyẹn anabi muhammadu sallallahu alaihi wa sallam tani sunna. àbí kó kó comprehensively lòbí ní máa wí tọ́lọ́wọ́n ọ̀ràn bí bá gbé lórí mẹ́ta yóò tún ṣe fáwọn èèyàn pé tọ́ ẹ máa gbé ẹja o <laughs> sábà ọ̀rọ̀ ọ̀rọ̀ àwàdà ni àmọ́ ọ̀dà yóò kọ́ wa lẹ́kọ̀ọ́ ọ̀rẹ́ mi pàtàkì kan Dr. Jelil ní University of Ibadan nígbà tá a wà student. àná wa bá pé ah ọlọ́run ti dárò àwọn kan o mo ní kí ló dé <laughs> àwọn kan gbà wọ́n mọ̀ pé gbogbo àwọn àwọn tó serious táwọn máa tí wọ́n ń ṣe irú àwọn tí mo dákọ lẹ́ẹ̀kan torí gbogbo àwọn country tí mo wí yìí especially tọ́ba ẹgbẹ́ mùsùlùmí lọ́pọ̀ jù níbẹ̀ bí irú Saudi gbogbo gbòde wọn àti àtẹranjọ wọlé ní airport àtijọ́ wọlé ní seaport gbogbo wọn yẹ̀wò fínífíní pé ṣé ó ní kíni halal certification. àwọn kan wá rí fáwọn ọ̀tà láwọn ìlú <laughs> gbogbo kan bò wọ́n láti rí ṣe wọn di ojú wa mọ́ wọn ọ̀rẹ́ ní àyè náà mọ́ ń jẹ́ ṣe ń ta àwọn kan ti ń ṣe halal certification tẹ́yìn òsì ní láyé tá a jẹ ojú dẹ́kun èjì wọn ò ní ọ̀rá ń ẹ̀mọ̀kọ́ màá aláburú kò síbi tí ò sí àwọn kan bá ń lọ hàn fẹ́ẹ̀kì aláàzàdìbìtẹ́sán ọlọ́mọdé yìí náà tó dé nàìjíríà bí àwọn yìí náà ní bí halali gidi bá dé káàkan mọ́tò mọ́ ìbáwọn yẹn ń hun nọ́fdá àti fẹ́ẹ̀kì nìyí ìjọba ṣe tiẹ̀ ó ní ẹmọ wa ṣàtìfáì rẹ̀ pé nọ́fdá kiri pé mi níta fẹ́ẹ̀rì ẹ̀yàn nílẹ̀ ẹmọ níhùn jẹ́ ọ̀ ẹ̀dá kò sí ìjọba náà láti gbúgbó àwọn ara wa ló kù àwọn kan àwọn ìlú kan mọ́ màlú wọn ò fẹ́ dákọ̀ wọn yìí o àwọn náà ẹni tí wọn lójú ẹni bọjà jẹ máa lọ o àwọn náà bá lọ hun aláṣà tìbí kejì kan wọn bá ń lẹ̀ mọ́ kele tiwọn náà wọn àwọn ìjọba náà tètè mọ̀ sẹ́mi pé ìjọba náà mọ̀ nìyẹn ni wọn tí ìjọba ní àwò ní pé só ní halal certificate àwọn ilé ìdájí rí tàwọn náà ní ìjọba sí rí wọn lẹ́yìn bá tún gbé àláàlì sára ẹja táwọn gbóngbó ẹja yìí náà ya ọ̀tọ̀ lọ ní ẹdúngbó ẹja yìí náà àjọgbé orúkọ ti dúngbó ẹja yìí náà lẹ́dúngbó àwọn adé ooru ibi kọ́ńtírì ni ibi wọ́n ti fagilé àtẹja àtàjẹ rẹ̀ ní ní Saudi ọ̀gbọ́dọ̀ ẹ̀ gbọ́dọ̀ import ẹja àtàjẹ àti màlúù wá láti bẹ̀ náà òkúrọ́ làwọn eléyìí ọlọ́run pé wọ́n rà fáà gidi yọ sọ fún wọn pé ẹ̀wá o wọ́n yé gbúrúgbúrú ẹja o kí ló jẹ́ àmọ́ ànábì ni sọlọ sọlọ ànábì ni ọmọ sàṣejù o nínú tọ́lọ̀ ń yọ̀ǹda ẹja lè kú sódò ẹ̀ máa jẹ́ sọ́dà bẹ́ẹ̀ mú láàyè náà tó kú sí orí ọ̀dàn náà ẹ̀ máa ṣe kí ni ẹ̀ máa jẹ́ àìdúngbò ẹja o ànábi ní òhìlà ti lánà mẹjàdà ẹ mẹjọ kún bété o àfòkún bété nǹkan méjì alákọ̀ọ́kọ́ ń bẹ̀ ní kíni ẹ̀jà ẹ̀kejì ní kíni aljarad òní tata fáwọn tí bá máa jẹ ẹnu fáwọn kan jẹ tata èyí táwa náà ń jẹ ń bẹ èsúnsún àbí kí wọ́n ń pè é tó jẹ bá rọ̀ lóṣìṣẹ́ jẹ́ máa ṣe àwa gan jẹ́ kékeré <laughs> àbí àbí malam nílọrin yóò gbẹ bá dàgbà sí yìí ẹ́ àwọn ọmọdé ìkí a máa sa esun esun kọ́ ni ó ń gbé ànábìnrin ìlú náà má máa wọ́bẹ̀ tó fi dú esun sun máa ń sọ ìsìláàmù dẹ̀sìn ọmọgbọ́ gba àwọn tí ló kú nǹkan àbí ká dú ọmọ awọ́bẹ̀ tó dú esun sun àti tata ẹ̀sìn ọlọgbọ́n lẹ̀sìn ìsìláàmù ànábìnrin sọ kalẹ̀ tó clear sallallahu alaihi wasallam torí náà gbogbo àwọn nǹkan wọ̀nyí insha Allah ẹran mi létí àyà iná la àwọn exception ti ń bẹ ń bi èyí tó ní exception ànábì ni èyí tí ò ní exception ànábì ni ọlọ́mọsá àti wọn fún abẹ́ ọjọ́ ti lọ. هذا والله أعلم وصلى الله وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه أجمعين نعم àwọn tí a bá ní ìbéèrè lọ́wọ́ ní. ẹgbọ́ sorry wọ́n ní ẹnìkan pè láti Taiwan pé òun wo tẹ̀síìrù yìí live níbi àti sọrọ dé yìí òun lè béèrè tó bóyá fún ní priority tó ti sọ béèrè fún àbí ó pè ok now. àwọn ibi táwọn wà ní ìlú tèmi Taiwan tí wọ́n ní problem táwọn níbẹ̀ ni pé táwọn bá lọ kí àwọn èèyàn wọn ní ní báyálé tí wọ́n ní wọ́n lè ṣe fún wọn ní oúnjẹ. bẹ́ẹ̀ni ní ẹ̀kọ́ lẹ́nu jẹ́ wọ́n lè gbẹ́kọ̀ lẹ́nu jẹ́ bàbá àbí àná. wọ́n ní wọ́n lè sáfà wọn ní oúnjẹ. tábà sáfà wọn lóúnjẹ àwọn yìí pé táwọn mọ̀ tí wọ́n pé wọ́n dáhùn náà bá táwọn bá tó lọ oúnjẹ náà níbẹ̀ tó ọ̀pọ̀lọpọ̀ pé kì í ṣe ibi tí wọ́n ti ń dùn kan ṣé ayé àtọ́sọ wípé ọlọ́run bá ní òun ṣe oúnjẹ wọn lẹ́tọ̀ọ́ kó sì wọn náà ní àwa náà lẹ́tọ̀ọ́ kan pé sì kó kọ́fà láti. alhamdulilayi ọlọ́run san ọmọbìnrin náà lẹ́sàn dáadáa Taiwan and any other place lóòótọ́ tó bá jẹ́ Muslim minority state wọ́n ní irú ìṣòro báyìí lẹ́ẹ̀ èyí tó burú ni kí muslim majority state náà tó máa bẹ̀rẹ̀ ń bẹ̀rẹ̀ nínú nàìjíríà èyí ń lọ yẹ ká wá òkè ń ṣe wá kára taiwan ọmọ nírú problem báyìí ọ̀nà mà àbí torí náà gbogbo nǹkan ṣẹ̀rí àwa dá sí o ìdáhùn sí béèrè rẹ̀ yàrá tí mo ní àpàdà máa sọ náà ni olúwa bá sọ nínú alukur'an kẹrìmù náà nínú àyà mi mo fi ní àákó gbogbo alukur'an yẹn pọ̀ ní o wa ma uhilla bihi li ghayri Allah ẹ má jẹ́ ní tí wọn bá ṣe kíni tí wọ́n bá pa tí wọ́n pọ̀ ọkọ̀ nǹkan míì sí àmì tí wọn bá pọ̀ nǹkan míì sí kọ́ wọ́n sì ṣe kíni wọ́n dúnbù rẹ̀ àwọn tó wá dúnbù rẹ̀ yìí ṣe mùsùlùmí ṣẹ̀rí ìsìláàmù ní ẹ̀sìn wo ni wọ́n ń sìn bí wọ́n bá jẹ́ min ahali alkita wa ta'amuhum hillun lakum gbogbo ẹni bẹnu alkùránì njí ahalul kitabi jíní jẹ́ ahalul kitabi yahudi jew àbí christian nasọ́ra wọn ò lè tayọ méjì náà níbi tá a fà ń gbé yìí tọ́ba yìí ìyẹn ni pé ọlọ́wọ́n yọ̀ǹda ẹran tí bàbá olóòsà dú kọ́dà bó ṣe bísímìláì bẹ́ẹ̀ni àmọ́ ní tí ó jẹ́ ahlul kitab anabi ọlọ́run kan ti wá bá wọn náà rí wọ́n fẹ́ bọ́ ìpè níbi anabi wọn kìlọ̀ fún wọn pé wọ́n gbà fún muhammad wọn gbà àmọ́ ẹnu pírílíjì ní kuraani fún wọn pé ara anabi kan sẹ́yìn náà ẹ̀yin ò ní wà àwọn kíni àwọn ẹlẹ́bọ ìtumọ̀ ẹ̀ o ìtumọ̀ exception tí wọ́n nú o torí báwọn náà bá wá ń ṣèṣe ẹlẹ́bọ lónìí tí ń pa nǹkan ló kọ jésù ó di bíi ti ó di tàwọn mùṣírikù nù ànábì ṣe sọlọ́run lọ́dọ̀ tiwa. àmọ́ ọ̀pá kò sì wí bísímìláì kò sì wí pé ló kọ ẹ̀dá ọlọ́run kan kẹ́nìyàn mọ̀ pé halali ni kéèyàn jẹ̀rú ẹ̀ alukurani náà wá ń ń tọ́hámù lẹ́yìn bá ń fi dictionary tu yóò pé oúnjẹ wọn alẹ́lùmínà tí wọ́n ń gbẹ̀yìn kí ló dé tẹ̀ jẹun Christmas ọlọ́run ní tọ́hámù oúnjẹ wọn bẹ́ẹ̀ kọ́lọ́run wí o gbogbo tẹ̀síwò ayà yìí táwọn àlùfọ́ òwì ni pé zàbá ìhùhùn ìtọ́lọ́ ń pè ń tọ́hámù bí ni kíni òun ni tí wọ́n dúnbú torí pé kò make sense kí ni ìyàtọ̀ rẹ̀ sí tí mùsùlùmí ṣe àdìrẹ́sì kíkíni ẹni tí èsè mùsùlùmí ṣe ṣẹ̀rí àti ajẹ̀kan ní amẹ́jẹ̀kan lákànnà ní ẹ̀wà mùsùlùmí àtẹ̀wà ẹni tí èsè mùsùlùmí kí ni yàtọ̀ ẹ̀ tí Chinese ṣe àti tí Nàìjíríà ṣe kí ni yàtọ̀ ẹ̀ kò sí yàtọ̀ rẹ̀ halal gbogbo ibi tí yàtọ̀ wà náà kí ni nta dùnbù torí náà tàn án ń bẹ ní kéèyàn ọmọ gbé lọ bí tọ́lọ́run ò àmọ́ gbogbo eléyìí kéèyàn ọba lo súnà nábì fi túmọ̀ ọ̀rọ̀ Ọlọ́run anabi lọ́lọ́run pa alukurani rán sallallahu alaihi wasallam ó sì ṣàlàyé rẹ̀ àlàyé rẹ̀ tó ṣe náà ní jẹ́ súnmọ́ lọ́mọ́sá wa sàlékún kí á ti gẹ̀ fún anábùwà muhammad sallallahu alaihi wasallam gbogbo àwọn sọ̀hábà tó dé kínní ìmọ̀lẹ̀ tó há sórí tó kọ́ kalẹ̀ táwọn òfin dààmú lónìí lọ́mọ́sá sàlékún yọnu rẹ̀ fún wọn Abu Hurairah àtẹlómi nínú wọn lọ́mọ́sá sàlékún yọnu ńláńlá fún wọn torí náà eh, ìbéèrè àfáà yìí àti dáhùn rẹ̀ tọ́ba yìí pé min ahlil kitab inú jù àti kíni àbí christian tí wọn bá torí pé kí lọ́lọ́run fi yọ tí wọn kò nu tàwọn ẹlẹ́bọ onípa àwọn ẹlẹ́bọ máa pa nǹkan ló kọ kíni ló kọ ẹ̀dá ọlọ́run yàtọ̀ fọlọ́run báwọn náà bá ṣe bẹ́ẹ̀ àgbọ̀dọ̀ jẹun táwọn náà dúró kọ̀ọ̀kan ní general provision kùránì ni pé wà má òhìlà bìyí lẹ́gbẹ̀ẹ́ yìí ìtàn bá pa ló kọ̀ nǹkan kan yàtọ̀ fún ọlọ́run mùsùlùmí ọ̀gbọ́dọ̀ jẹ́ àmọ́ èyí tí wọ́n kàn pa kò ṣe bísímìlá ìjọ orí gbẹ́kẹ̀ ṣe mùsùlùmí àmọ́ bí wọ́n ti du lọ́nà tí wọ́n du ọ gbọ́dọ̀ du o èyí pé ìtọ́ já lọ́rùn o àìtọ́ àwọn kan náà máa tú gbọ́ tú eyín lẹ́lòmíì sí tu ọrùn adìẹ ọlọ́mọdé àsọ wa mẹ́ torí náà bó ti jẹ́ nìyẹn ká gbọ́yá ká kan àbí méjì sí i. aleykum salaam. a gbọ́ òkìní àfáà ní lè kírun ọjà ìbéèrè kejì tí lè sínú ọjà. àbá dáhùn béèrè yìí láì ṣàlàyé àmọ́ yọ dàrú jùlẹ̀ torí pé èsì tí a wí ni ká kò láì fi kéèyàn kírun ní ọjà kò láì fi kéèyàn ọkọ mọ́sálásí sínú ọjà ìfẹ́ inú kọ́ bá nàbì ti wí nu ànábì ní ju'ilat liya al-ardu masjidan wa tahura al-ardu ànábì ní gbogbo lè ayé lọ́lọ́run tó fún mi ní kíni ebi mo ti lè kírun masijidu ń bẹ̀ wò túnbẹ̀ ní pé bí mo ti lè kírun torí pé tùmọ̀ masijidu ní pé mọ́ bẹ́ àsòjù níbẹ̀ ni kẹ́kọ́ anábì ní gbogbo ayé ni ẹ sọ di mọ́sálásí o <laughs> níta anábì ń wí ni pé yóò ayé láti lé àrùdò masijidan wàtọ̀ gbogbo ilẹ̀ ayé lẹ ti lè kírun tí ọba ti fẹ́ gbẹ̀ mẹ́rin kọ́dẹ̀ sì lè ẹlẹ́sẹ̀ táyà mọ́mù tó máa tọ̀ húrù nu gbogbo lè ayé lẹ́lẹ̀ fi ṣe kíni lẹ́lẹ̀ fi ṣe táyà mọ́mù bẹ́ẹ̀ bá rí omi àbí tẹ́ẹ̀ bá lè lò ó. kí ló wáá farú béèrè yìí n tí máa fà á òun nà sí gbọ́ ṣẹ̀rí àǹgbà mi. nínú hadithi kan tọ́lẹ́sẹ̀ ńlẹ̀ anábíwá muhammad sallallahu alaihi ànábì ń kìlọ̀ fáwọn sọ̀hábí ànábì pé ẹ máma pòrí ọjà o máma ṣe kíni máma ṣe kíni máma pòrí ọjà torí pé níbi ṣètọ́ni máa gbé ní kíni nínú àwọn ibùgbé ni ní kíni òun lọ́jà ìtumọ̀ tá ànábì wí ni pé mú ní ìdí rẹ kúrò lọ́jà o sì kó mẹ́ mọ́sọ̀jà di ilé fàájì ẹlòmíín bẹ nísìnyí nísìnyí bóyá ń bẹ nínú yín náà tẹ jókòó oníjọ́ra oníṣọ́brai kọ̀gbọ́dọ̀ mẹ́tẹ́lẹ̀ ńjọ́ kan <laughs> irú wọ́tá nẹ́bí ń kìlọ̀ fún un gbogbo oríkúrí ìwòkuwò tó máa wá rí tí ọmọ mú ọgbẹ̀dẹ̀ èyàn lọ ọjà àfi téèyàn bá ní kíni tọba ní ìjọra ọjà èsè bí èyàn wá sọ di àgbọ̀dọ̀ mẹ́tẹ́lẹ̀ ẹlòmíì ò lè mẹ́tẹ́lẹ̀ ńjọ́júmọ́ kọ́dà bí ó ra <laughs> eh, eh, eh, búrẹ́dì oní hundred naira <laughs> kódà o. kọ̀dá ntí máa faru béèrè yìí ni ká ńgbà tá nẹ́bí ní a máa pò ọjà sẹ́yìn wàá lọ kọ́ mọ́sálásí síbẹ̀ àmọ́ ìjà wí fáwọn tí ń tajà lójú ayé rẹ̀ bí ó yẹ palẹ̀ yìí mẹ́ẹ́ mẹ́tajà ah. <laughs> ànẹ́bí ò wí bẹ́ẹ̀ wọ́n nẹ́jà lójú kíni lójú ayé Muhammad sallallahu alaihi inú àwọn àgbà ọlọ́jà tó lọ́jà tó ní lójú ayé Abdulrahman ibn olówó ibi ti lówó rẹ̀ ń ọjà ni o torí náà kéèyàn má ti ṣẹ̀rí àgbọ̀ o ànábì discourage frequent visit máa lọ ọjà lemọ́lemọ́ láì nídìí torí pé ọ̀pọ̀lọ àwa náà máa ti ń jọjà inú tó kéré lọ́jà ni pé wọ́n bu yàn borí ẹ̀ yí orí ẹ̀ dàrú wọn náà wí padà inú tó jọ gbajúgbọ́ lọ́jà ni pé ẹnìkan ó sira lẹ̀ ẹnìkan ó kí lọ́n wá lọ bẹ̀rù tí ì bá ṣe pé ní kíni oníbùkátà kan torí náà ìlọ ọjà yìí ṣe wọ o ẹgẹ ní pé kìí wá ṣe èèwọ̀ ní kéèyàn oníṣọ́ọ̀bù lọ́jà bọ́lọ̀mbá lọ́nà kíni ọ̀nà jẹ́ ti ẹnu ni mo fi má pèjúwe wá wọ́n nájà lójú ayé ànábì o torí ẹni tí ọba máa tú àdìí ti ń tukutu fún yín o ẹgbọ́rọ̀ ànábì yìí yes má máa lọ ọjà unnecessarily àmọ́ wọ́n tó yẹ pé lọ́ọ̀ nájà jojúmọ́ náà lọ́ọ́ máa lọ ọjà <laughs> àbí jojúmọ́ ọ̀nà oúnjẹ ti ẹnu báwọn abrahamu bí náà òbí náà ti ń jí lọ́jà jojúmọ́ nù ànábì òpin wọn padà sallallahu alayhi wa sallam. àwọn tó bá wá wà lọ́jà ṣéjú wọn mọ̀ kírun wọn ó kírun ńlọ́fìlàfi ní èèyàn lè kọ́ kínní o lè kọ́ mọ́sálásí sí ọjà ó ti gbẹ̀rún bá sì bá àyàn lọ́jà náà ìbéèrè méjìlá bá ìyá ọlọ́jà tó àbí bàbá ọlọ́jà ó ti lọ bẹ̀ láago mẹ́fà àárọ̀ ó sì láago méje alẹ́ ó tó kú sí à ń sọ fún kí wọ́n bá délé ni kó tó mọ̀ wá kí òun abẹ́fẹ́ fànira tọ́lọ́run òfin ni ẹnìkan láàgbétọ́ ẹ̀yin lẹ́mọ ọgbọ́n tẹ́ dá o wọ́n bá ti dàsìkò orun kọ̀ọ̀kan ẹ̀ máa wálé <laughs> ẹ̀rọ tó wá kí orun tán ẹ̀tún padà lọ <laughs> abà ọlọ́run ò ní wá là ìsìláàmù lẹ̀sìn tọ́lọ́run gbogbo ẹni ọba wà nínú ọjà bí irun bá ń bá ń bẹ ọjà rẹ̀ náà ni ó ti kì bọ́lọ̀ ń bá wá ṣe tọ́lọ̀ ń jẹ ní wọn ní mọ́sálásí ń bẹ ọmọ kì ní mọ́sálásí inú ogbó ẹ́ mọ́sálásí inú ọjà náà àmọ́ o àmọ́ o àmọ́ o àmọ́ tí ń bẹ ń bẹ ni pé kò sí nǹkan tá a nẹ́bi bí pamọ́ o inú hadithi abdullahi bin umar radiyallahu anhuma anabi ni wàá jó yíyọ o salatuka fil masjidi khairun min salatika fi baitika aw fi suqika <laughs> àbímbò míì salatu rajuli fil masjidi khairun min salatihi fi baitihi aw suqihi súùkù ọjà ní jẹ́bẹ́ ànábì ní ọlẹ̀kẹ́rùn lọ́jà o àmọ́ mọ̀ pé ládàrún mọ́sálásí ìrun mọ́sálásí ọjà àbí ìrun mọ́sálásí inú ilé rẹ̀ ànábì kúrètì ìrun tá a kí ń lé ọkùnrin tí ọ̀rẹ́ tí ń dé àrùn kí ń lé ànábì ní ládàá kan lọ gbà bọ́ ọ lọ mọ́sálásí ọgbà mélòó twenty five ládàá níbi rìwáyà kan twenty seven èèyàn máa wá ju twenty four àbí twenty six ládàá nù ẹ́ intentionally deliberately lójoojúmọ́ níta ànábì ń wí nù torí náà kìí ṣe wọ̀ kákírun ní ọjà kìí ṣe wọ̀ tí mọ́sálásí ọ wà ní ọjà àmọ́ mọ̀ pé mọ́sálásí tó yẹ pé mọ́sálásí ni yàtọ̀ fún pé ọjà ló gbé ọ débẹ̀ ọ lè fi ládàá ti bẹ̀ wé mọ́sálásí kíni ibi ò ti ń kírun bóyá mùsọ́lá lẹ ní lọ́jà ni bóyá inú ilé rẹ ni ànábì níyàtọ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ sallallahu alaihi eléyìí ní fi pàkíyèsí mo ti máa pàkíyèsí náà o lè má yé mo sì ti ní bẹ́ẹ̀ yẹn ọba mọ nǹkan tẹ́lẹ̀ tó bá mọ kìí ṣe láìsí àmọ́ bẹ́ẹ̀ bá ti mọ ẹwà nínú ọjọ́ sẹ̀mí ẹ̀ná wà àtọ̀ àná ẹ mọ̀ pé wà jáde náà mọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn nílọrin yìí tẹ́lẹ̀ níjọ́hun nílọrin kò sí ọlọ́run ní kẹ́sìn ọmọ yí àwọn èèyàn náà ní ká apírísíètì tí wọ́n ń ṣe tẹ́lẹ̀ àwọn ibi tí wọ́n ń pè lásẹ̀mbílì tẹ́mà sẹ́mbílì ẹ̀yin tẹ́ ń gbé lọrin náà ti mà sẹ́ńbìlì èèyàn gbọ́dọ̀ bá ń bá sẹ́ńbìlì bàbá jọ mọ̀ lọrin ẹ ti mà sẹ́ńbìlì tọ̀ àsẹ́ńbìlì díòfì àsẹ́ńbìlì ẹsẹ̀ lé ìyẹn ni pé báwọn èèyàn bá ṣiṣẹ́ lọ látàárọ̀ àtàwà ni bí wọ́n bá dé lálẹ́ <laughs> àbí ọ̀lẹ́ ọ̀gáluku àdúgbò kọ̀ọ̀kan ò ní já sẹ́yìn wá wà lájì ní ọ̀nbẹ̀ lásẹ̀mílì ànẹ́bì òkè ọmọ sàsẹ́mílì àmọ́ ànẹ́bì ní sọ ìwọ kínni tọ́wọ́ assembly o ara ìwà assembly ní pé rẹjú rẹ̀ ńlẹ̀ o ìgbẹ́nu àdídì ànẹ́bí ànẹ́bí lára kíni ara wọ assembly ẹ máa jókòó ṣe fàájì halali èsè wọ àmára ń tẹ́ sọ ni pé máma ranjú gbogbo tí ń lọ tí ń bọ̀ gbogbo obìnrin olóbìnrin bọ́yá sọ sí ìsìsí lára rẹ̀ ọlọ́mọ orí ara ń tọ́ gbọ́dọ̀ ni pé ẹni tí ń lọ tí ń bọ̀ sọ̀rọ̀ orí borí rẹ̀ ti rí orí ti ń rìn wọ́n máa kọ ẹ̀sẹ̀ fún ọ ní lásẹ̀mbílì rẹ̀ ni àmọ́ bọ́ bá sọ òfin àsẹ́mbílì halali ni o èsì haramu tọ́ inú tí wọ́n wá introduce sásẹ́mbílì ńlọrin tí ò ti tẹ́lẹ̀ àwọn èèyàn bí wọ́n ti lè wọ́ pẹ́ tó lásẹ̀mbílì kọ̀sẹ́ni tí dìde lọ kírun bẹ́ẹ̀ ni agbọ́njúmọ̀ bẹ́ẹ̀ ńgbọ́ ọlọ́run sì wá ní kí ẹ̀sìn ọ tó máa yá àwọn èèyàn tí wọ́n ń gbọ́ wá àti kí bẹ̀rù ọlọ́run pọ̀ ọ̀pọ̀lọpọ̀ assembly ńlọrin lónìí fúnra wọn náà ni wọ́n tún wá ra àgbé wọ́n ó sì ra ẹni wọ́n ó sì yan ìmáàmù ní àárín wọn ìjàmbá bábá fàájì dé magidi tó wọ́n tún bẹ̀rẹ̀ fàájì wọn ibi ìṣá ìbá dé èyí náà tó ní iyì pọmọ lọrin yá kọ́dà bí wọ́n ń ṣe fàájì wọn fi hàn àmọ́ o àmọ́ tí ń bẹ̀ ń bẹ̀ ni pé ìrún assembly ò ṣe dédé ìrún mọ́sálásí o kọ́dà bẹ kí jẹ̀mọ́ ẹ̀ ní kíni lásẹ̀mbly o ẹ̀mẹ́tara yín o èyí tó pè yín ni pé ẹwu mọ́sálásí tí ó jìnà sí assembly ẹlọ́kírun bẹ́ẹ̀ padà sí assembly èyí ń lẹ́bí lè gba twenty five àbí twenty seven ọgbẹ́ni tí ń tan rẹ̀ náà ẹlòmíì àtàkàtà yọ̀wá torí gbọ́n àti ìmọ̀ọ́mù ń já kò ní lọ mọ́sálásí yọ́ wà ké sáwọn ìyàwó rẹ̀ àtàwọn ọmọ rẹ̀ gẹ́gẹ́ <laughs> bí jẹmẹ́ra wà lẹ́n kí ọ̀ntàn rẹ̀ ni o ànábì lè fi bẹ́ẹ̀kì yìí <laughs> áúsùkì yìí ìrún inú ilé àti ìrún ṣọ́ọ̀pù rẹ̀ ọjà rẹ̀ àbáṣẹ mílì rẹ̀ ò lè bo ò lè fi ayé míì ní mọ́sálásí ọkùpá inú Islam ọlọ́run fẹ́ ká máa wá pàdé five times in a day ká máa pàdé a máa pàdé bàbá rí ẹnìkan kápá rí wọn mọ́sálásí kí ló ṣe wọ́n èyí ń lọ́lọ́run fi méjì ládàá àti mọ́sálásí ọ̀pọ̀ ẹ̀wá rí gbogbo ṣọtkọ́ọ̀tì dáhùn èèyàn rò páwọn mọ̀ ẹni kọ́dà àwọn assembly kan ti graduate débi pé wọ́n tún mọ blọ́ọ̀kù bíi mẹ́ta mẹ́rin ọlọ́run fún yín ládàá o àmọ́ ládàá assembly ìrun jẹ̀mọ́ assembly ò tó ti ètò mọ́sálásí o pàtàkì jùlọ unfortunately ẹwà ara assembly mi gbogbo ń ti ń bẹ láàrin àwọn àti mọ́sálásí bóyá ló tó two meters <laughs> kọ́nà àwọn ọmọ gbọ́hùn ìmámù <laughs> àmọ́ ti sọ́ra àwọn di pé yóò àwọn náà ti ní ìmámù kódà <laughs> kódà tó kódà tó a ti kí i it was a good development torí bá a ti gbájú bá a kọ́hún tẹ́lẹ̀ àwọn èèyàn máa ṣe fàájì lọ ni ẹ̀yàn bá fẹ́ ní ọkẹ́ dìde ní ọyọ́ lọ kí ọ àmọ́ ń gbọ́ ọlọ́run tún níbẹ̀rù ọlọ́run dé almost gbogbo assembly ńlọrin nísìnyí lẹ́yìn ti rí àwọn tí ọmọ búlọ́ọ̀kù kọ́ lẹ́ ní àti kíni àtàgé ìlú tí mo tún rí tó rí bẹ́ẹ̀ tèmi ti mọ òun ní Sudan kò sí bí wọn etí tí òun Sudan kọ́dà tí wọ́n tún lé débi pé lójú títì ìjọba <laughs> ọkàn rí ara Sudan ọkàn náà ní síbẹ̀ ní wọn mọ̀ pásítọ̀ òun tó ní kọ́ páàkì ọlọ́mọta àsàmẹ̀dá wa kọ̀sán wọn lẹ́sẹ̀ dáadáa abẹ́já máa sófin ọlọ́run afẹ́ kírun ò pé ẹni tí ń lọ síbi tí ń gbé mẹ́tò bọ́ káwa pé kọ́ páàkì táwa ń kírun lọ́wọ́ ọba mú o <laughs> ẹni tí ń lọ ẹnu ọ̀nà jẹ́jẹ́ náà òun sì ti kíjẹ ẹ má dì wọn lọ́wọ́ o gbogbo nǹkan ni sẹ̀rí àfẹ́ tò sí ẹ̀sìn já máa tẹ̀lé tò náà ọ̀nkọ́mọ́sà àti rọrùn àti ní Saturday and Sunday for other programs tẹ̀síìrò ní máa lè wáyé tọ̀tọ̀ lọ́wọ́ jẹ́ àjò Monday lọ́la ti tún bẹ̀rẹ̀ lórí àyà yìí kan náà mọ́lá Mubarak ọ̀ràn mi létí هذا والله أعلم وصلى الله وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه أجمعين